méjèèjì ọmọ tó bá lówó ló máa ra ká ọ̀lẹ́ o. some kind of a, introduction solves you know. That comes, that comes, that comes now. canilles pelao. partiendo pecho. Disney le tout le monde. to me. Estás queimado, queimado. Thank nya hwan obeyi ma dɛso yi mu o hwan obeyi ma dɛso yi mu o minya hwan obeyi ma dɛso yi mu o hwan obeyi ma dɛso yi mu o mi dɔfo pani abajuwa mi ara mi dɔfo abajuwa ɔdɔ bɛ ba na wɛkun mi o ọdọfo bẹẹma na ma sọ kura ọdọ bẹẹma na welcome you, o ọdọ bẹẹma na ma sọ kura dantí o mú ya wọn sí o fìtí o mú sóyà rẹ bò fìtí o mú sóyà rẹ bò. Put your moon ya was you. Put your moon ya was you. Put your moon so ya rebu kwa. Put your moon so ya rebu. Sami da puni wa. Osa na mi sunro. Arawa na mi uye. Ọmọ kan kwa ni kun mi ro. Sami da puni wa. Osa na mi sunro. Arawa na mi uye. Ọmọ kan kwa ni kun mi ro. Oh. Mi betetiente minudo ijagisowo ne baba betitiriente mi siaomi kwanso na mi di ọdọ pẹpia kwan fenije kasi fiomano na mi di ọdọ bẹbọ ọdọ omo. ọdún bí sí àwọn àwọn àdó. àwọn àwọn àdó. ọdún bí àwọn àwọn àdó pa àwọn àwọn àdó àwọn àwọn àdó. ọdún bí àwọn àwọn àdó àwọn àwọn àdó àwọn àwọn àdó nọdún bí àwọn àwọn àdó pa. mi ní odò ìdájí sowó ne baba bẹ tuntun yẹn jẹ mi ní odò ìdájí sowó never babbla titjuljente Middagspoppen Billy Joyce Oh Joyce, när jag kan bra Adå givi, men hon var med denna år Abba Joyce, vem inte kan se fram un de champú, un champú musical como ninguno.